الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtẹ́rọ ìjọ ọlọ́run àánú ọlọ́run orí àjẹ́ ìjẹta rẹ̀ kó lọ ma bá anẹ́bíwa Muhammad ọlọ́run àríwí wọ́sẹ̀lá ní ìtẹ̀síwájú ìtumọ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an Karim Suratu Yusuf àyà 101 ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú lánàá aké fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run níbi tí ìrìn àjò ìtàn ìgbésí ayé Ànábì Yúsúf alayhi salatu wa salam àti àwọn ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ níbi tí ìtànyẹ tó fẹ̀nùkú nítànyẹ ṣe ń bọ̀ láti lẹ̀ àwọn ọmọ bàbá àdájú ní òsùn àlébìsọ̀ láti wẹ̀sẹ̀yà wọ́n ṣe ìlara pẹ̀lú èrò wọn wípé bàbá àwọn ó fẹ́ràn Yusuf púpọ̀ jọmọ tó kù lọ eléyìí tó jọ́pọ̀ ní ìlara ìlara pọ́lọ̀pọ̀ ṣọ́wọ́ ń bẹ̀ alhakad ẹ̀tọ́ bá ti ní ìwà kẹta ìwà kẹ́ni lọ́nìí tó bá ti ní lára kò sábúrú tí ò lè ṣe wù ẹni tó bá ń pẹ́ gan rẹ ó lè pa ọ́ ẹni tó bá ń pẹ́ gan rẹ ó lè ṣe ọdún jà kódà ẹni tó bá mà pé ó pẹ́ gan rẹ má fi gbogbo ìgbà fi dáadáa rẹ hàn ó lè gbọ́ ṣùgbọ́n má pè é lọ́wọ́ àwọn ọmọ bàbá alẹ́bí yóòsù alẹ́bí pẹ̀lá tó wọ́n pẹ̀lá wọ́n pẹ̀lẹ́ ẹ̀dẹ̀ yìí ó sì wọ́n débi wípé wọ́n lè yá pa Yusuf àwọn kan ní wọ́n ní ẹgbẹ́jìká pa ẹjẹ́ká lọ sọ́ sínú kànga bó bá fẹ́ inú kànga yẹn kànga kí omi tó wà ń bẹ̀ tí ò lè pààyàn gbogbo omi tó wà ń bẹ̀ kò lè mú ju ojúgun àbí dòdò lọ nígbò bá pẹ́ ń bẹ̀ àwọn kan bá fẹ́ fami mú sáré wọn pè nígbà bá mú tó wá wùn kan fi ṣe wọ́n lè pa wọ́n sì lè sọ́jẹ́ báwọn bá ṣe lẹ́yìn ojú bàbá àwọn yóò sì kúrò láàrẹ̀ tí ò báyìí má yóò lè máa nífẹ̀ẹ́ àwọn tó kú jọmọ́ wọ́n pẹ̀sẹ̀ pẹ̀rù bẹ́ẹ̀ wọ́n gbé àyẹ́bí Yusuf alayhi salatu wa salam wọ́n bá ìgbà lọ́dọ̀ bàbá wọn wípé àwọn fẹ́ kó tẹ̀ láwọn lọ́sọ́kùn oko ọdẹ oko orí tí wọ́n ti lọ máa dárayá nípa eré ìṣe nasabik àìsínà sílá competition fi rọ́mí níbi títàfà bákanẹ́ wà fi rùkú bí xayé àti dúgbọ́n ẹni Yaqub alayhi salatu wassalam tí ṣe bàbá Yusuf ó yọ̀ta fún ẹ̀mù lọ ṣùgbọ́n wọn ti ní èdè lẹ́nu wípé báwọn bá mú lọ àwọn sọ kàgá yìí wọ́n jọ alẹ́bí Yusuf sínú kàgá apèyí kàgá ni tàbá lórúkọ ní ìlú mímọ̀ ẹ̀rọ yàtọ̀ sí alùpùpù ìrò kàgbà ń lè pé ó lómi ṣùgbọ́n kì í ṣomi tí ó lè mọ̀ ṣá wọ́n padà délé wọ́n mú aṣọ rẹ̀ wọ́n ti ní ẹ̀jẹ̀ àwọn sọ fún bàbá wọn pé akẹ́lẹ́ kò tèlé ìkókó ti pa ní kì í rọ́ lórí eléyìí ìbánújẹ́ rẹ̀ ní bàbá alẹ́bìnrin oṣù àríṣọ́lá ó tí wọ́n sọ alẹ́bìnrin àjò tí wọ́n ní kẹ́lẹ̀ tó bá wọn òun ti dóró sí kàkà tí ó fa omi jáde ló gbé jáde ojú àlẹ́bí Yusuf àlẹ́bí sọ̀láàmù ọ̀sẹ̀lá ọjọ́ orí rẹ̀ nígbà náà kò sí ìjọ ọmọ ọdún mẹ́tàdínlógún 17 years wọ́n pa jáde àwọn wọ̀nyí wọ́n ní pé èèyàn làwọn gbé jáde kódà ó máa jẹ̀ láwọn wọ́n dé ìrìn onísọ́ràwọ̀ wọ́n ní pé ìmọ̀ mú káàkiri ìdààmú ní báwọn yóò bá máa di àwọn lóúnjẹ bí ẹ̀dá owó rẹ̀ kan tàá lẹ́rú ilẹ̀ ní sọ̀rọ̀ Egypt ìgbà tí wọ́n ta lẹ́rú anábi Yusuf aláìsọ̀lá àtọwọ̀sọ̀lá pẹ́kẹ́ ìwọ rẹwà láyé kò sẹ́ni tó rẹwà tó nígbà náà kò sì tún ní sí ẹni tí ó rẹwà tó mọ́ láyé òfin ìjáyé ọlọ́run gbogbo ẹwà fánìlì lọ́sí alẹ́bìsẹ̀lá àwọn ṣùgbọ́n bó ṣe rẹwà tó yìí ọlọ́run òjé káwọn tí wọ́n mú inú kàgá orí ẹwà yẹn tí wọ́n bá rí ẹwà yẹn ní inú níta ṣùgbọ́n láti mọ̀ wípé ibi tó ń lọ gẹ́gẹ́ ní gbọ́n tàbí ẹ̀ lè yẹ́ kò jẹmọ́ ẹwò ìrìnàjò ẹ̀dá àwọn ọmọ bàbá rẹ̀ àwọn ó lérò pàwọn ṣàbúrú fún bẹ́ẹ̀ sì ni bí ò bá kúrò lọ́dọ̀ bàbá rẹ̀ ìjọba jẹ láyé kò ní jẹ kò sì lè sọ fún bàbá pé mo fẹ́ rìn àjò bàbá rẹ̀ nígbà ṣùgbọ́n àwọn kan gbọ́dọ̀ ṣe ló jẹ́ pẹ́ tí bá ṣe kèéta rẹ nígbà ní mọ́kùn lọ́ta ọ̀ ìwọ̀n sáàmà ọ̀bẹ̀ lọ́wọ́ gbẹ́gbọ́lọ́ kó mọ́ sí ẹ̀rí rẹ sọ́tàlẹ̀ irinṣẹ́ ni oníkèéta máa jẹ́ láti jẹ́ kí ìlú jẹ́ ìjẹ́ ìyàlọ́ Àdábí Yusuf, alayhi salatu wa salam, wọ́n tàá sí ilẹ̀ Misra, Egypt ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ ọba àbúrísù mísọ̀ òǹbájú ẹjẹ́ kára òǹbára ìgbà tó mú délé ọlọ́run fi ẹwà ànábì Yusuf ó fi àwà ọ̀dá ah, eléyìí òkú rẹ̀ jẹ́ rú wọ́n ìyàwó mi mojútó má lòó nílò ẹ̀mú yóò wúlò fún wa kódà a lè sọ́dọ̀ mọ́ arákùnrin Yusuf lẹ́ra rẹ̀ ìgbàgbé ètò ọlọ́run ẹwà tó ń bẹ lára ànábì Yusuf ọkọ̀ lójú ẹ̀ ìyàwó ọ̀gá rẹ̀ ó mara pé gbogbo lásìpọ̀ Yusuf ní ara ma'adọ́sà bẹ̀rẹ̀ àìmáà gbantíyàwó ọ̀gá rẹ̀ fẹ́ yìí olóṣọ́jì ìwẹ̀ wọn òun náà ti bẹ̀rẹ̀ pé tó bá rẹ̀ pé kí n wà lẹ́wọ̀n ó ní máa fi là níbi èyí àwọn obìnrin wọ̀nyí ọlọ́sìkẹ̀lẹ̀ àwọn amújáde bẹ̀rẹ̀ pé gbogbo ọ̀nà ní kéèyàn wọn gbìyànjú àti gbé ìgbàgbé yìí sáà ibi téèyàn bá sí téèyàn rí pé kò mo

gbogbo wọn máa rí àwọn obìnrin wọ̀nyí pẹ̀lú ète tí wọ́n dá torí pé ọkàn wọn ò balẹ̀ tó ń bá rí gbogbo ète yìí lójoojúmọ́ kò lè ṣubú sínú àṣìṣe jẹ̀mọ́ àtànẹ́lú ọlọ́mbá sọ wípé ó ṣeéṣe kó wọ́n fọ́ọ̀lù tàwálẹ̀ tàìwọ́nà tí a ń ṣeré léjìdè ìṣẹ́lọ́wọ́ tàbí ọ̀pá ní anábí Yusuf alayhi salatu wa salam ọlọ́run fún ní ìmọ̀ ìtumọ̀ àlá a ti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí agbọ́n yìí nínú àwọn tí wọ́n jọ owó ẹ̀wọ̀n àwọn méjì ká ń jẹ wọ́n lálàá ìkan lálàá olóòrùn lóra lẹ́nu tí ń òun kù fọ́ba ìkéjì sọ wípé òun ríra àwọn òun gbé búrẹ́dì lérí àwọn ẹyẹ ń sá búrẹ́dì ẹ̀jẹ̀ lórí òun Ànábì Yusuf àríṣọ́ láti wọ́sẹ̀ kò tí aláwọn ẹ sí wà ó tó ìwọ́tọ̀ wọn ọtí ìtòwọ́ ọmọ ṣe fọba ó padà jí adírọ́bà ìwọ́tọ̀ olóògbé búrẹ́dì lérí tí ẹyẹ ń sá búrẹ́dì yẹn jẹ wọ́n mọ̀ lẹ́bẹ̀ inú ẹ̀wà wọ́n padà kàn ọ́ mọ́lẹ̀ ọ̀pá wọ́n fi bẹ́ẹ̀ tó àwọn ẹyẹ máa ṣe ọ̀pọ̀lọ̀ rẹ̀ yá jùlọ yìí bàtà adébẹ̀ àṣàlàyé fún wa ọlọ́run fún àwọn èèyàn ní ìmọ̀ ìtùmàlà kò sí èmì ìbẹ̀ ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹni tó ń pàtó mẹ́ra kóhùn lè tó àṣà ni wọ́n bà láwọ̀ àwọn tí ọlọ́run bá fún lẹ́kùn àlá wọn èlò orí rédíò wọn èlò orí tẹlifíṣàn kọ́dà wọn èlò wẹ́bsáìtì torí kó ṣe tó fi jẹ́ àkókún bẹ́ẹ̀. ṣùgbọ́n ìtànà ìsọ́lá àrùsọ́lá tánà fi kọ́ wa tó fi gáìdì wa ní pé bọ́ọ̀ bá ti lálàá mọ́rù kiri o àlá tó tápọ̀ ọdún jẹ́ tó bá lá tutọ́ tẹ́gbẹ́ ó lẹ́ẹ̀mẹ́ta ti àbúkúdí láìpẹ́ ṣe tọ́ pẹ̀lú ọgbọ́ ọlọ́run aburú ìṣẹ̀lẹ̀ sí. àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà níbi káwọn èèyàn máa sọ àlá tí wọ́n ńlá tí a yóò wà máa bá wọn yé sí ìpé ah, àà aláwòrán ló láwọn báyìí ni àà ah, ìyé láwọ́ àlábáyé kẹ́mì ọ̀gbìn wọ́n ti fún ọdún pé òtúlọ́rẹ̀ ilé ìrìnlẹ̀ ìpé àà alẹ́ ìsàgbára wọn alẹ́ sọ́lọ́lọ́wọ́ àpójú ẹ̀rẹ́ ẹgbẹ́ bí ẹni tó dúró lẹ́yẹ pàlú lérí bẹ́ẹ̀ bá dúró lẹ́yìn sọ̀rọ̀ ẹyẹ yóò ní fún ṣùgbọ́n tó bá mìíràn tó sọ̀rọ̀ ẹ̀yẹ òfin àpójú ẹ̀rẹ́ làlá bóò bá sọ bẹ́ẹ̀ nìkan kò sí kankan bẹ̀tọ́ bá ti bóò sọ kiri àbúrò lè ṣe ọ̀rọ̀ ẹ̀kọ́ tá ó lè sọ fún kíjẹ́ dandan ó lè sọ fún tó bá rẹ̀ pé ìtọ́bà àwọn jẹ́ ni mọ́sọ̀gbẹ́bì lọ́gbọ̀n ọlọ́run kan Yusuf alayhi salatu wa salam láti pàṣẹ lẹ́yìn ó jẹni tó padà jáde ọba lálà màálù méje tó gbẹ ó odidi màálù méje ní tó lọ́ra kò sí lápá lára màálù tó fẹ́rẹ̀ omi dada àwọn asírí ọkà bàbà méje tó gbẹ ìkànbẹ oṣù gbọ̀lọ́gbọ̀lọ́ ìtumà láyé òfin ọba nínú ẹni tó wá jáde ní àwọn ọjọ́ kìíní àná wa ẹnìkan mọ̀ tó àlọ́ fọ́wọ́ náà rí wọ́n bá nìkan lọ pé Yusuf gbàgbọ́n ẹnìkan pàdánù Yusuf ní òní jáde in tó pè ní wọn ẹ̀wọ̀n sí òórùn rẹ̀ ti tẹ́lẹ̀ àwọn obìnrin tọ́kì ní àná nípo lẹ fọ̀rọ̀ yẹ gún ọmọdé àwọn obìnrin gbogbo ọba ní àwọn làwọn ń pe Yusuf sí bàjẹ́ Yusuf èdè bàjẹ́ lẹ́yìn ìgbà náà anábì Yusuf wà jáde ó sì túnmọ́ àlá fún wọn òdìjọ ọdún méje kan ẹ ti dáko nǹkan kó dáa ìtẹ́ bá rí ẹmẹ́jọ gbogbo ẹ̀tọ́ o ẹ̀ẹ́fì kan pamọ́ ẹjà pẹ̀lẹ̀ ọdún tó bá tẹ̀lé ìyàn ó mú nǹkan kó lè dá máa ní tó lómìnà àti tí olómìnà tó bá wá di ọdún kan tó bá wá tẹ̀lé ó ti lóúnjẹ gbogbo òní oúnjẹ ó nígbẹ̀ bá wá rí oúnjẹ àwọn gbogbo òjútọ́rọ̀ kìríká yín ọ̀dọ̀ yìí ni wọ́n ti wá máa ra oúnjẹ eléyìí yóò wà jẹ́ pé ọrọ̀ ajé yìí kò búrẹ́kẹ́ eléyìí lànà bí wọ́n sọ̀kù sọ inú ọba sì dùn òní láti sin lọ amúgbálẹ́gbẹ̀ẹ́ mi náà mọ̀jẹ́ torí pé kò sẹ́ni tí mo fi nítumọ̀ àlá àmùgbá àwọn ọmọ ahụ wọn sí owó nìkan lọ́wọ́ àmà máa dúró lẹ́gbẹ̀ẹ́ ìjọba ìgbà tó wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí aláìní ó ṣe anẹ́bí Yusuf aléìsọ́láàtù ọ̀sẹ̀lá ó wá òun ló ń lè ń tí má jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹ́lá bá ti wà bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ alákọ̀ọ́kọ́ tó bá rí wípé gbogbo àwọn tí wọ́n wà nídi nǹkan yẹn kò sẹ́ni tó gbùtọ̀ ìjọ́lọ̀ bá fún ìfàmà ìrìnmẹ̀tọ̀rọ́bík fàájẹ̀ gbogbo àwọn tán tẹ́ ìkò yé wọn ṣùgbọ́n yé bí jù wọn lọ èyàn lè fẹ́ ẹlẹ́ẹ̀kejì kó sepá níyàn tó fi sọ láti lè ṣàǹfààní fáwọn èèyàn ni kìí ṣe láti sọ́ra rẹ̀ di ọlọ́rọ̀ kìí ṣe fáǹfààní tàrà jẹ́ ṣùgbọ́n ẹgbẹ́ àwọn pàwọ́dá mẹ́rẹ̀ púpọ̀ lè kápò lè ní gọ́gọ́nà kọlọ̀kọ̀ṣà anábi Yusuf alayhi salatu wa salam orí eléyìí ló wà ní wọ́n yàn àwọn ọmọ bàbá ẹ̀ ìyá ti mú ìlú wọn náà àwọn náà oúnjẹ wọn wà rọ́jẹ bí yúsùfù ṣe rí wọn kò sí màwá ṣùgbọ́n wò lè bá yúsùfù màwá láàrín sọ́ńbẹ̀ ń gbé gbogbo àgbàlagbà tó bá ní lẹ́bi pé àwọn máa ń fàgbà inú ọmọdé jẹ́ ní kò bẹ̀rọ lọ́wọ́ àgbà lè pàdé ọmọdé ìgbàgbé àgbà ẹ̀dàgbà ti dé pé ó wà yípadà ọmọdé ní yípadà bẹ́ẹ̀ ní dàmọ́ ṣùgbọ́n ma yóò lágbàrà gbàrà anábi Yusuf aléìsọ́láàtù ọ̀tàrà ó dáwọn èèyàn rẹ̀ yóò dáwọn mọ̀ ṣùgbọ́n mọ̀mọ́ ọlọ́wọ́ fún lẹ́kùn láàkáì ó tọ́ ń jẹ fún wọn àkọ́kọ́ tí wọ́n ń lọ ó ní jẹba tí ń bọ̀ ṣé ẹ̀ jù báyìí lọ wọn àwọn tó lábúrò kan àbúrò èyí ni àbúrò anábi Yusuf àwọn méjì ìyàjẹ̀ yìí ó wá jẹ́ bá ti fẹ́ wá rẹ oúnjẹ nígbà mí ẹ bá ti lè jẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ká mú lọ́wọ́ mẹ̀mẹ́ tó jẹ fẹ́yọ ẹ̀rù ń bà wọ́n torí pé wọn ò mọ̀ bóyá bàbá wọn lè yọ̀ǹda àbúrò torí pé bàbá wọn ti yọ̀ǹda Yúsùfù ní tó padà wá ìgbà tí wọ́n máa lọ ànábì Yúsùf àríṣọ́láàtò sẹ̀lá ó wá dàbí ọgbọ́n owó tí wọ́n san láti fi ra oúnjẹ ó ní ká dá padà sínú ẹnu wọn wọ́n jì nígbà bá délé wọ́n bàbá àgbò lọ ìgbà tí wọ́n délé tí wọ́n tún ẹrù wọ́n ní pé owó táwọn sẹ́jọ́ wọn gbà èyí ò jẹ́ kí wọ́n rí pé ẹni ẹlẹ́lẹ́ tó ń jẹ pọ̀ àwọn àtàlàyé fún wa ń bẹ̀rù pé nínú ọ̀nà táà fi fa kọ́sọ́mà lójúmára marketing strategy

ìgbà tí wọ́n wá láfẹ́ máa lọ Yúsùfù fẹ́ káàkiri owó tẹ̀lé wa ó tún wá ronú ọgbọ́n mi owó olè sàrédé mú ọmọ ìmọ́lẹ̀ kí ló wó sọ pé òun torí ẹ̀kọ́ mọ́lẹ̀ owó òsìgbẹ́ káàkiri ìmọ̀pọ̀ ní Yúsùfù ìgbà tí wọ́n wá di oúnjẹ fún ọjọ́ ó wá lọ mú ìfi oníkàlùkù bẹ̀rù wọn lọ yusuf ní ẹkùn gbà wọn tán lọ wá ó lè ní ẹnìkan ti jí ife ọba ah, ní àwa àwọn èso lè gbogbo nǹkan ìṣùgbọ́n léwu kò sólè ní wa wọn ni kò sí wa ẹja tó ẹrù ìgbà tí wọ́n tó ẹrù wọn bá nínú ẹrù ti àbúrò yusuf ní ìdẹ́gbẹ́lẹ́ jí ìkà ẹja kò forí jù àmọ́ pé ọmọ yìí fẹ́ wọ́n

sílẹ̀ káyọ̀dọ̀ ọmọ ilé ụlọ ilé ìlú pé a ti bá bàbá wa ṣàtìmù pé padà Yúsùfù ni àwọn èké lẹ́rù ìkàtọ́ ó sì ní wọ́n bẹ̀rẹ̀ sí ẹni tí a mú ìjìyà rẹ̀ náà ni pé kò ní lọ ó ẹni bá ti jáde lọ́dọ̀ wa ìbàdúgbẹ́ torí pé èyí ọmọ bá ti sọ fún bàbá bàbá nínú àwọn kan lọ lé wọ́n dé wọ́n sọ fún bàbá wọn ọmọ rẹ̀ jalè wọ́n ti dìbò yọlẹ̀ inú ànábì àkókò bàjẹ́ lọ máa ti fún wọn pàtàkì bẹ́ẹ̀ wípé bí ọlọ́run bá fi àdánwò kàyà abara ni wá èèyàn ni wá ẹni ó ń bì omi tí ó jáde lójú ṣùgbọ́n àgbúdọ̀ sí ọ̀rọ̀ sọ ìdáwà fi yàtọ̀ sẹ́ni sọ́rọ̀ èrè adọ́ Allah subhanahu wa ta'ala àdánwò tí ó bá yí jẹ́ ṣe bèèrè bí ọlọ́run gbọ́dọ̀ bá lé ọ́ sáré ààrà gbàdáwò sí anábì àkún anábì ọlọ́run aléṣọ́láàmù ọ̀sọ̀lá ó kúrò níwájú àwọn ọmọ rẹ̀ ó fi bàmílẹ̀ ń pamọ́ lójú wọn ìgbà tó wá dá dúró lórí kan ọwọ́ àṣọ ẹ̀kún títí tí dúdú ojú ojú ó sì lè wọ́n kò nàmá fúgbà ní àwọn ọmọ rẹ̀ yìí tí wọ́n padà lọ pàdé òtún sóúnjẹ kò tún wá sówó wọ́n wá ní ẹ̀fẹ́já lọ bá ẹni tó yẹ fún èèyàn dáadáa ní bá àti ẹ̀ lówó ló fún wa lóúnjẹ ìgbà tí wọ́n padà débẹ̀ tí wọ́n béèrè pé kò sí owó wọn bówó tí ẹ̀mẹ́ ìyá ní àti nídìí oúnjẹ وعند جامعة الكاشف يوسف أنتم ما يعرف كذا كذا ما يعرف قالوا لي يوسف أنا يوسف وهذا أخي وجور لا لطف ابن يوسف أما يعني كيزو لي ما بعمل لي الله يوسف إني أتوم يعني

ẹni tó ṣe adúrú nǹkan tó tó báyìí ní ìtànàbí yóò náà níbi ìlú ìṣàmójúkúrò bọ́lọ̀ ń ọ̀bá tó bá òun ọmọ ní ìyá ní ìwọ ọmọ ọgbọ́n nínú ìtàn tí ìyá rẹ̀ bí ọ tí wọ́n bí ọ kalẹ̀ láì ìyá rẹ̀ lọ ọwá pinnu wípé o ní ṣe dáadáa sí ìyàwó ṣẹ́rẹ̀ tó dábá nípa fi láàká ìwọ́ a sọ wípé ó tó bẹ́ẹ̀ ọ̀rẹ́ ìyàn ṣe dáadáa sí ìyàwó ẹnu wípé ó fi ọm ẹnu kó lẹ́kọ̀ọ́ sí dáadáa wọ́n sọ wípé orí olórí ló pọ̀ tó fi jẹ́ bọ́lá ọ̀rá tó jẹ́ pọ̀ ìgbà tí wọ́n jọ sórí àgbà tẹ́lẹ̀dẹ̀ bá jẹ́ ọ́ gbogbo tí yóò bá ti jẹ́ ọlọ́run ti parí ẹ̀ sábàtì làwọn òbí wá jẹ́ ẹlòmí gbogbo ọmọ tó bí tí wọ́n jẹ́ èèyàn lẹ́yìn ìrísọ̀ ló fọwọ́ ara rẹ̀ bọ́wọ́ ọlọ́run tó rán láàrín ilé ọmọ ọmọ rẹ̀ ọjọ́ ilé ọmọ ọmọ ẹ̀lọ́dọ̀ ilé ọmọ ọmọ ẹ̀lọ́dọ̀ ṣùgbọ́n bí bí ọlọ́dẹ́gbà rẹ̀ gáyì ọmọ ní bẹ̀bẹ̀ èyí ṣe dáadáa sóbi ẹ̀ yóò tó ń bọ̀ nínú ìta ó ṣe dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ní kò yẹ kó yáre wọ́n fà ló yàrá wọ́n ṣe dáadáa torí pípọ̀ máa ṣe dáadáa sí àtó bí ọ ó wọ́n ní ìkankan tó sọ́dọ̀ ẹ̀yàn yé wa lérí pé káṣe dáadáa sáwọn òbí wa méjèèjì o náà ní pé wọ́n ti wà ní ẹgbẹ́ tó lọ́gbọ́n jẹ́ mùsùlùmí kò bá fẹ́ jẹ́ mùsùlùmí kò bá jẹ́ lẹ́bọ̀ ọlọ́wọ́n bá ní wá kọ́dọ̀ book Allah ta'budu illa iyya wa bil walidayni ihsana Ọlọ́run ni wá bí wá ní ilé ní ìsáàánà. Ọlọ́run ọgbọ́ sọ pé wà bí wá ní ilé ní ìgbogbo ní ìlẹ́ìlì kò fi mùsùlákọ̀ọ̀dì àwọn òbí ní méjèèjì ẹ̀ṣẹ̀ dáadáa sí ọlọ́run sọ pé àwọn òbí méjèèjì tí wọ́n ṣe dáadáa tí wọ́n sọ yunifásitì tí wọ́n fi ọlọ́run ọlọ́run ọ̀dẹ̀ sọ pé wọ́n fi àbàwẹ́ ní wọ́n lájà lónìí bíbí wáyé بمجرد المنادى يستحقان الإحسان ẹnu pé wọ́n bí wa ń wọ́n máa ń sọ fún ọkọ̀ ìyàwó ló sí ọ́ pàjẹ́ ní ẹ̀rẹ̀ ọba jọ lára lọ́ba ọba yìí mẹ́lẹ́ ẹlùmí àti ẹ̀sọ́ fún ẹ òwúgbọ́ nínú ìsàwọn pé ìbàdí àwọn wà kékeré bàbá àwọn wá kọ dájà àwọn sílẹ̀ ó lọ lọ́kọ̀ oríburúkú kan dájà àwọn lọ́wọ́ ń tọ́jú àwọn dájà àwọn làwọn pẹ̀lú àwọn òmìnira àpótí àlọ́lọ́lọ́ sọ́rí wàhálà bàbá rẹ̀ àti yẹ àwọn náà ní wàhálà èrò láàrin ara wọn owó ṣe dáadáa jẹ́ tí wà á lè jẹ́ ẹ̀rẹ́ ẹ̀fẹ́ dáadáa ọlọ́njẹ́ pọ́yẹ́ wa ń bẹ̀rẹ̀ wípé bẹ́ẹ̀ni kábátà ìdá àgùdọ̀fà ìlara ìkọjọ́ jẹ́ ṣùgbọ́n ìlara ò ní sọ pé kọ́ mọ́ jẹ́ tọ́lọ ní kọ jẹ́ bí lára fẹ́ mọ̀ jà ẹni ọlọ́run bá ti bìjà ṣé tún mọ̀ jà mọ́ bọ́lá bá ti bìjà rẹ kò ní kọjá ọgbọ́n bí ọlọ́run tọ́lá kára ni Yusuf bá kú sínú kàbá ẹ lọ́wọ́sí àbígbà tó jáde nínú ẹ̀wọ̀n tí ìyàwó ọ̀gá rẹ̀ tó kọ mọ́jẹ̀lẹ́ tí

wá sílẹ̀ ní sọ̀rọ̀ ọlọ́run ti ká ń lọ náà rí ìjọsọ àwọn ọmọ Israel dára Egypt látọ̀lọ́dà kó tó di àsìkò ànẹ́bì Musa tí Fáráò sọ pé kò fẹ́ lé gbogbo ọmọ Israel jáde pé àtọ̀hún ìpàdé wọn fún ìsọmọ àná Fáráò ó gbọ́tàn ní torí pé ọdún yẹn jìnà sí àwọn pọ̀ ṣùgbọ́n ìtàn tó lágbára nìkan ẹlòmí ìgbà ẹni tí ń múra kó wọ́n jọba wọ́n pìtà pé ẹrú làwọn bàbẹ́ àwọn bàbá bàbá rẹ̀ táwọn bàbá bàbá làwọn bá tójú ogun dé àwọn ẹrú tí wọ́n ní ká máa fọ ìdá tọ́rẹ̀ ilẹ̀ ẹgbó lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ làwọn bàbá bàbẹ́ kò lè jọba lẹ́ wọ́n padà rú ìtàn ìjọba bàbẹ́ ìtàn ní fàáhùn gbọ́ lóbìnrin àwọn mẹ́rin fẹ́ yìí àwọn ẹ̀sìn ní akitiyan ṣẹ́ nílẹ̀ mẹ́sàn àtọ́ ó lè wà láwọn ilé fún èṣe nínú àkùbà in tó pàdé ṣùgbọ́n látàrí àníbi yóò ni wọ́n ti kó wá láti di ara ìlú ibi ta wá pàtẹ̀ sí ìrìnwá dé láti aṣàlàyé bí bàbá rẹ̀ àti ìyá àníbi yóò bí wọ́n ṣe dára rẹ̀ àtàgbọ́lé tó fún pàtẹ́ àtàṣùgbọ́ dáwọn èèyàn fẹ́ ní lórí àyà tó jẹ mọ́tọ̀ balẹ̀ àti bẹ̀rẹ̀ àṣàlàyé láti Ànábì Yusuf alayhi salatu wa salam nígbà tó wá rí wípé ó wo ìtọ́ ìgbésí ayé ẹ̀ láti ilẹ̀ wá ọlọ́run fi kù sílẹ̀ àyẹ̀kọ́ tó wà lẹ́yìn náà agbára àwọn kọ́ láti inú ẹ̀wọ̀n ló ti padà bọ́ sí ipò tó ga jọba àwọn bàtínà láti jókòó náà flashback ronú padà sẹ́yìn ní orí ìgbésí ayé ṣe wọ ọmọ ẹlú ọwọ́ ṣe kìí wọ lẹ́ẹ̀kọ́ ọmọ ní owó sẹ́kù sí ọlọ́wọ́ òun mọ́tò olùsọ̀rọ̀ ara rẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ lórí ìjọsìn fún bó bá flashback wọ́n ti tó ti bẹ̀rẹ̀ lójú ìlẹ̀ tó jẹ́ pé ayẹ lè kí agbèyẹ̀kù lẹ́nu ayọ̀ pẹ̀lú anábì Yusuf alẹ́kìsọ́lá tó sẹ́lá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. أدرى تسمع القرآن pẹ̀lú orúkọ ọlọ́run Allah oná ni Ar-Rahman oná ni Ar-Rahim àpapọ̀ àwọn orúkọ ọlọ́ọba wọ̀nyí náà Yusuf alayhi salatu wassalam Ilé ọlọ́run ọba mi ìgbàtánẹ́bì Yúúsùf tó wo tọ́lọ̀wọ̀n bá ṣe fún. Ó wo ìrìn àjò ẹ̀, ẹni afẹ́ pa jù. Ẹni tí àwọn èèyàn pèsè pèrò fún láti gbẹ̀yẹ́ tó tún pèlé kéèsì, kìí sọgbọ́n, kìí ṣe bí máa ṣe, kìí ṣagbára, anábì Yusuf wá ronú orí ọlọ́run ó wá dúpẹ́ onírọ́ ìrọ̀ ọlọ́wọ́ bá mi ìrọ̀ ọlọ́wọ́ mi kọ́dé àtẹ́ríkà ní ìrìnà ìmọ́lù ó wù ọ́ ló dá mi lọ́lá ó wù ìrọ̀ ọlọ́wọ́ bá mi sára ìlú tí mo wà yìí mo sì jẹ ọlọ́lá mẹ́ mo sì di ipò mú ipò tọ́mọ ìlú kan òdébẹ̀ òsì fi mí síbẹ̀. Ìrẹ́ ọlọ́run ọba mi, ìrẹ́ ọlọ́run ọba ló dá mi lọ́lá, ó fún mi nípò, ó fún mi láti lọ. Ilé ẹnìkan kọ́, ó tún fún mi nímọ̀. Ìmọ̀ tó ṣe wípé bẹ́ẹ̀ yẹn bá lálàá, bàbá gbèdéwájú mi

mo bẹ̀ ọ́ mọ́fì ní ilẹ̀ tó bá tún fi dọ́gbọ́n dá kìá máa gbogbo ògbàgbígbà wá jáde láyé jẹ́ǹtá lórí Islam tàwọ́fà ní mùsùlùmí ẹ̀rùn pẹ̀lú bó jẹ́ dáadáa fún mi tí mo mọ̀ yí lọ́wọ́lọ́wọ́ yìí tí mo bá fẹ́ tánà orí dáadáa iná ní ojú ìtàlé lórí oná ní dáadáa Islam dákùnjà mí papọ̀ máwọn ẹni rẹ̀ tí wọ́n ti sáájú bó bá pa mí tán jẹ́ kí mọ́ wa pẹ̀lú àwọn ẹni rẹ̀ mọ́jẹ́káyè ni ó yàtọ̀ sáwọn ànẹ́bì ọlọ́run mọ́jẹ́káyè ni ó yàtọ̀ sáwọn bàbá ńlá bàbá mi látorí ànẹ́bì Ibrahim ibi káwọn yẹn náà bá wà náà ni mo fẹ́ wà mọ́jẹ̀ tí ń ṣe tèmi lọ́tọ̀ tí ń bá dọ̀ orí mi ń ṣe tèmi lọ́tọ̀ láyé tàwọ́pọ̀ ni mùsùlùmá ó ní ọ̀rọ̀ máa islam ìjí islam nígbà yẹn oná ní tawhid mọ́jẹ̀ tí ń lẹ́lẹ́bọ̀ mẹ́jọ ń pa nǹkan ní ìpapọ̀ mọ́rẹ̀ ọlọ́run jíjẹ́ alìsílámù tí ń sọ bí onígbàtọ̀ fi ìgbàdọ̀ tó mọ́ ìgbàdà mẹ́jọ ń sin nǹkan ní lẹ́yìn rẹ̀ ọlọ́run orí ìyẹn ni kò jẹ́ ń tẹ́lẹ̀ lórí ìdàmí pọ̀ nígbà bá jáde láyé rò nípapọ̀ máwọn ẹni rẹ̀ mọ́rò nípapọ̀ máwọn tó ti ṣorí tọ́wọ́nú náà anábi Yusuf alayhi salatu wassalam àwọn àfá wọ́n ní pàápàá jùlọ al-imam al-hafiz ibn Kathir alayhi rahmatullah wọ́n ní hada du'a'u min Yusuf as-Siddiq wọ́n ní àdúà àdúà tó jáde látẹnu anábi Yusuf dáa bí rabbahu azza wa ó fi àdúrà yìí ó gbé síwájú ọlọ́run ó gbé ọlọ́run ìlànà gàmẹ́tì ní ìmẹ̀tò àlè ìbàjẹ́ ọlọ́run ọba tó sàfipé ìrà bìṣìmáì yìí bí àbàwẹ́ yìí wà ìkwọ̀tì nínú ìdẹ̀ra tánàbí Yusuf ìdúpẹ́ rẹ̀ ní wípé ó ti ní bí ogójì ọdún àti ọgọ́rin ọdún tó ti gbogbo kàmàbẹ́ kẹ́yìn ọlọ́run ní ká pàdé ara láàyè kẹtùrí àwọn wà rọ̀ mọ́tínà lọ́wọ́ bí i àlẹ́yí nínà nùbú wàjí wàlmùlk bákan náà ó tún dúpẹ́ lérí ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá ṣe fún ọlọ́run sílẹ̀ mẹ́tọ̀ ọlọ́run ó tún gbépò ọ̀la ọgbà òwò àlọ́jẹ́lì ànẹ́bí Yusuf wa ń bẹ̀lọ́ pé ọlọ́run wọ́n ló yìí fún gbogbo dúpẹ́ rẹ̀ ó kàmà àtàmà ní ìmẹ́tàwó alẹ́ ìfì júnìyà gẹ́gẹ́ bó ṣe ṣe bẹ̀rẹ̀ ìfúnmi láyé mo pẹ̀ ọ́ ayẹ́ sàmì rọ̀bí alẹ́ yìí fi àkìrà sàánù mi náà tó bá dà kìámà sẹ́mìrẹ́ ni tó pẹ̀ láyé bí ilẹ̀ wọ ayẹ́ tọwọ́fà òmùsùlùmẹ́ fi iná yẹ tọwọ́fà gbogbo pàtó wọn bá ọ̀rọ̀ anẹ́bì Yusuf àdúrà rẹ̀ yìí àwọn àlàyé pọ̀ tí àwọn olùmẹ̀ẹ̀sì tí wọ́n ṣe àwọn kòmó òkun kan bẹ nínú àlàyé ọ̀rọ̀ tí wọ́n fàjáde nínú àdúrà yìí àwọn kọ́kọ́ tó lọ sí ọ̀rọ̀ àwọn onímọ̀jọ̀ sí kan ẹ̀kọ́ àdúrà ṣíṣe tó lè pé àkọrọ̀ àwọn èèyàn wọn ò mọ kò hàn sí wọn wọn bá ń ṣàdúrà bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣàdúrà bàbá sọ̀sọ̀ láti fún mi sọ̀rọ̀ àìsọ́lá yé kí ọpẹ́ kó pọ̀ àwọn kan méjì gbúdọ̀ pọ̀ àánú àdáyà àbí sọ̀fà àtọ̀pẹ́ ìtọ́ra àforíjì yé kó pọ̀ ọpẹ́ yé kó pọ̀ rárá bẹ́ẹ̀ lómi bá fẹ́ ṣàdúrà báyìí yọkọ̀ ọ̀rọ̀ nínú àdúrà yìí ọlọ́run pẹ́ bó ṣe wà pé mo ní ìdíkọ́ ẹ̀ mo ní láà èyí tó ṣe fún ọ̀ṣọ́ ìdúpẹ́ àwọn ànábì ọlọ́run wọ́n máa ń fi ọpẹ́ sí àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run láti tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run wọ́n kọ̀kọ́ dúpẹ́ tẹ́ bá wo àjọ ànábì Yusuf yìí ọpẹ́ ló fi bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí sọ ìwọ ló ṣe tọ̀ fún mi mo dúpẹ́ rẹ̀ bá a ṣe bẹ̀ lọ yìí. bẹ́ẹ̀ ni bá ń ṣàdúrà bí ẹni pọ́lọ̀mù òṣù orí kankan fún mi láyé bí o ti bẹ̀rẹ̀ àdúrà yọlọ ìyàwó bọ̀ ìyàwó ni. àwọn tó fi ń sọ̀rọ̀ tó fi bẹ̀ lọ yẹn gẹ lásán jẹ́ kó bà á lọ́wọ́ ẹ̀. yọlọ kí ló ṣe kí ni mo ṣe kí ni mo ṣe fún ẹ ọlọ́run ní ìyọ. ẹ gbogbo àwọn ẹgbẹ́ mi gbogbo àwọn ẹgbẹ́ mi ẹni tó gbójú mú náà mọ́tò ọ̀rẹ́ tí a jẹ́ rẹ̀ tó ti kú bàbá ti tẹ́sán àkọ́kọ́ dúpẹ́ sọgbọ́dọ̀ ọmọ ó dúpẹ́ èyí tó ọ̀pọ̀lọpọ̀ orin ní ìyó tí mi ti sáfẹ̀ ọgbọ́n mi ò bẹ́ẹ̀ ẹ̀kọ́ mi ò bẹ́ẹ̀ ọjọ́ orí mi ò bẹ́ẹ̀ ọlọ́run dúpẹ́ wọn ọwọ́ ti yàn ẹ̀kọ́ àdúrà nìyẹn lẹ́yìn àsàlátù lẹ́yìn ìṣẹ́fà dúpẹ́ púpọ̀ kúrò àgbàmí ìgbẹ́ ẹ̀kọ́ ó pọ̀ kama bẹ́ẹ̀ fẹ́ tó ní sàdúrà kan pẹ́ láti ṣọ̀kọ́tù dáa sí lẹ́nu bá àfáàsì ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé kódà ó wo fún ga tí ó sàn bí ẹ̀sìn tọ́lọ̀ ń fòkù sí báyìí kí ló dé oúnjẹ nìkan ní twenty thousand ilé ọlọ́run dojú tí ó kó wo fún ga tí ó dàgbélé ẹni wá sọ fún pé twenty thousand ló ń jẹ ní gbèsè ìwọ́n ó jẹ máa mú wọn jẹ gbèsè ó tọ́ wá bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ lọ́rùn tó wọ́n bẹ̀wọ̀ ní mílíọ̀ owó ìgbà kan ló dúpẹ́ lọ́kùn sórí fún ìwọ́n tó tó wá jàfà ṣé torí kò sáà lè fún ọ lówó náà lójó wá bẹ̀rẹ̀ sí sọ gbogbo eléyìí ìgbà wọn dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ Ànábì Yusuf alayhi salatu wassalam ó ní rọ́pì ìrẹ́ ọlọ́wọ́ bá rí ìwọ ló dá mi lọ́lá mo dúpẹ́ rẹ̀ Ìdá ọlọ́run ọba ó wù ọ́ lè já mi lọ́lá. Ó sì wù ọ́ ló tún fi ma ìtumọ̀ àlá, ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ó fi yé mi ọlọ́run kò dúpẹ́. Ó wá tún bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run, kò sí sọ̀rọ̀ kankan. Fọ́tírọ̀ sàmẹ́ àwọn àjíwà ajílẹ̀ pẹ̀lú agbára rẹ̀ ìrẹ́ ọlọ́run ọba ìrọ̀ lòun ràn ní ṣe láyé bó bá tún dà kì á náà ní ò léèyàn kankan bí ò lẹ́nìkan lẹ́yìn ìrẹ́ ọlọ́run àdúrà ló fẹ́ ṣe lọ́dọ̀ ìjọba tọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ توفني مسلما والحقني بالصالحين توفني مسلما توفني مسلما والحقني بالصالحين توفني مسلما والحقني بالصالحين هو كان توفني مسلما jama ẹwọ tó fẹ́ tọrọ àtúbọ̀tán àtúbọ̀tán ló fẹ́ tọrọ bẹ́ẹ̀ sì ni àtúbọ̀tán tó ní dé ilẹ̀ ń tọrọ lọ́dọọlọ́wọ́ wàálàmù ilmẹ̀ ìyáwọ́mà wal amsi qablahu walakinani an ilmi ma fi bari amin عن إثم بصيرة عمي Èyí tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí láàmà, àmọ́ èyí tá ṣe kẹ́yìn lèyẹ gbúdọ̀ bí tó kọra rẹ̀ jẹ́ mélòmélòó lẹni tó ṣe wípé tọ́lọ́n ni ó ṣe káyìn tó sì ń bẹ̀rẹ̀ ìdí ọ̀bọ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tí ń gbé báyìí mélòmélòó lẹ́sẹ̀ lẹni tó ṣe gbọ́ ní múra báyìí tó múra tọ̀mọ̀bọ̀ tó lè jẹ́ pé ẹ̀bọ̀ ní òṣù kẹ́ṣẹ̀ lọ́lọ́kọ́ṣọ́ àbẹ̀ wàálàmù ilmẹ̀ ìyáwó mi wọ́n ámṣe kọfìyàwó ìtàǹtì lọ́wọ́lọ́wọ́ láàmù ìtàǹtì ti ṣe sẹ́yìn lánàá àmàyẹ náà wọ́n láti mẹ́ ní àmì ilmi máa fẹ́ ẹ̀kọ́ ní àmì wọ́lá Àmọ́ ìmọ̀ tó ṣẹlẹ̀ o mọ orí tó ṣàílé lórí ó tó kéjọ bẹ̀lọ àdọ́ àyẹ̀lá nẹ́bí Yusuf fẹ́ ṣe wípé ká ní ọlá ọlọ́run ti sọ lábáyé ká ní ipò ọlọ́run ti ṣe pò ìgbọ́lẹ̀ máa bà nínú lẹ́kùn mi rí bàbá mi mo ti rí báyìí ní ìrí yá mi mo ti rí ààrẹ àwọn ọba kan ní àríwá ogun àríwá títò kí ló tó kí ni mo ti wà ṣùgbọ́n tó kò sí mọ̀ wọ́n láti bọ̀tà àdúrà yẹn wá ní ànábì Yúsúf ló ń lọ tó sì jẹ́ dandan fẹ́mi kọ̀ọ̀kan wa náà kó mọ̀ pọ̀ nínú àdúrà wa mélòó ní àárọ̀ tó da tọ́sà da kálẹ̀ ò da ọlọ́kóṣọ́ bẹ̀ ní

àfáwà al-imam ibn kathir alayhi rahmatullah ọlọ́pọ̀lọ́ akẹ́ wọn kátó lọ lọ́dọ̀ wọn kákọ́ lọ́dọ̀ imam al-qurtubi alayhi rahmatullah wọ́n ni ta bá wo áyà yìí ma al yóò fi ààyè ìtumọ̀ tó pọ̀ yóò fa ẹlẹ́ àdúrà nẹ́bí Yusuf rọ́pì kọ́dí ájẹ́ta ní ìmìnà múlkì wà alamta ní min takwili ahadith min tó ń tẹ́lú bí méjèèjì yẹn àwọn àfórí máa jẹ̀sí pápá jùlọ alimamul Qurtubi wọ́n ṣe àtótó lérí ọ̀nà mẹ́ta náà fi nítorí ní tó ń bẹ́ẹ̀ wọ́n ní ní yẹn ó lè túmọ̀ lìtẹ̀bọ̀nyìn ó lè ya lìjíǹ ó lè túmọ̀ lìtàkìj ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀nà títú káwàwò pẹ̀lú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta náà ọ̀nà àkọ́kọ́ rọ́pì ìrẹ́ ọlọ́wọ́ bá mi wọ́n tẹ̀bùhìn anẹ́bì yúúsù wọ́n sọ pé rẹ ọlọ́run ìwọ ló fún mi ní díẹ̀ nínú ọlá ìwọ ló fún mi ní díẹ̀ nínú ọlá ọ̀rìnlẹ̀ فاتر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. يا الله وبا تابعني كاتو من باب تبعيد. Ìrẹ́ ọlọ́run kọ̀dá àtẹta ní mínà ìmọ́lìkì. Ìrẹ́ ọlọ́run ọba kìí ṣe pé gbogbo ìjọba ilẹ̀ mísọ́rọ̀ ló kó fún mi báàdù apá kan minal mulki ìrọ̀gbójú abá pé minal mulki ọ̀rọ̀ tó ń sọ ń bẹ̀ ẹ́ kìí ṣe pé ànẹ́bì Yusuf o náà ni gbogbo ìdásàkóso ilẹ̀ mísọ́rọ̀ ń bẹ̀ lọ́wọ́ wọ́n fi ṣe alámòjútó àgbà fọ́rọ̀ ajé báàdù minal mulki so wọ́n ni mímẹ̀ múlkì tí ń sọ mẹ́rin pèrè ọlọ́run ìrẹ́ ọlọ́run ọba ló fún mi ní abala kan nínú ọlá èyí tó ń bẹ nílẹ̀ mísírọ̀ ló fún mi wọ́n tu mí bá bí tẹ̀bọ̀ yìí mí yẹn bìbá náà bá àdù mí nínú ẹ̀sùn mẹ́rin wọ́n ní wọ́n lè ìrẹ́ ọlọ́run ló fún mi lọ́lá ọlọ́run ò lè gbé gbogbo ọlá léèyàn lọ́wọ́ díẹ̀ ni ó fún yàn ní ọlá gbogbo tọ́lọ̀ bá ṣe fún wa díẹ̀ ló fún wa torí pé bàbá ń bá rí rẹ̀ náà ọ̀dọ̀ ta ló wà ọ̀dọ̀ ọlọ́run ló wà so mí náà ń bẹ̀ yẹn pé ó fún mi ní díẹ̀ ó fi tọ́ mi lẹ́nu Ayé rọ́pì ilẹ̀ ọlọ́nkọ́dá tẹ́ta ní ìmìnà ìmọ̀lì. Ajẹ́ wípé mímìyẹ bí mìlìgìn irú ìran ọlá èyí tó fún mi ọlápọ̀ nínà ìdín ìran èyí tó ń wù ní nínú ọlá ló fún mi. Àpótúwé tó sọ bẹ́ẹ̀ oúnjẹ náà Kùránì ìgbàtọ́lọ́wọ́ bá ń sọ fún wa bílẹ̀ni ṣetán rọ́jí bísí lọ́rọ̀ mẹ́rin rọ̀síìn tọ́lọ́wọ́ bá ń ní fàṣẹ́lì mú ríkítà minal outside ayé fàṣẹ́lì mú ríkítà ẹjìnà sí ẹ̀pẹ́ ẹgbẹ́ náà al-outside mẹ́lẹ̀ ọlọ́tọ́wà ní minal o níbi òṣàṣíṣẹ́ ajẹ́ wípé ẹ̀gbígbẹ́ ẹ̀rí yẹn ẹgbẹ́ ẹ̀mí ò àwọn afọ́mí ti sọ wípé lítà akùt ìtumẹ̀ náà ni wípé àtẹ́ta ní àìmúlíkà ní ní dá ìdà pèrè ọlọ́run ọba ìwọ́lọ fún mi lọ́lá alìmọ́mù kúrùtù gbogbo àwọn ọ̀rẹ́ kò fi tu tí ó lọ nínú àwọn àṣọ́ ìṣẹ́ kùránì nìyẹn al-imam ibn kafir àwọn wá lọ síbi àdúà tí anẹ́bì yusuf ṣe wọ́n ní àdúà tánẹ́bì yusuf ṣe ọ̀nà mẹ́ta làwọn àbọ́ àtúsí àkọ́kọ́ yóò támẹ́lú ana òhùsá alàlùwàfáta alàlìsìlá ìta gbọ́yé nínú ànábì Yusuf gẹ́gẹ́ bá gbé tú lójú kan ó ń bẹ náà pé gbogbo ìgbà tó wọ́n bá ti kú kọ́lọ̀ ní wọ́n tàbí ìtumọ̀ àkọ́kọ́ ṣe ẹlẹ́ẹ̀kejì wọ́n ni wà yóò sámẹ́lú ó sì ṣe é ṣe kó jẹ́ pé ìtànẹ́bì Yusuf alayhi salatu in tó ń sọ yẹ ìgbà tí ó ń pò káàkú ló gbàdúrà yìí pẹ̀lú ìgbẹ́ ìgbà ìṣẹ́ fọ́ rẹ̀ ìbọn bíbí òkìtì nà sọ̀rẹ́ àtún lè tún pé ìgbà tí anábì Yusuf bóyá ó ń pò àbá ti dí ẹ̀mí fẹ́ bọ́ tó wà ní ọ̀pẹ̀ ọ̀tà àti ìtàn ìgbà yìí وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني يا الله من تموري أجل بي أسكتتون توفني بابا تمني يتلو الإسلام الإمام ابن كثير وأني أتلت ثم تبعي wọ́n wá mú àpèjúwe wá nípa tàbíwà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n nígbà tí ànábì ń pò kàmpú lásìkò tó kánàbí ó jáde láyé nínú àdísì lẹ́rù sọ Bukhari àti Muslim àdísì yawa Aisha lórí da láàáyà wọ́n ni yẹ́rù fa'ú òṣùgbó àmù ànábì náwọ́ rẹ̀ sókè báyìí ọ̀rọ̀dára ni wọ́n sọ ní pé allahumma fi rafiqil a'la allahumma fi rafiqil a'la allahumma fi rafiqil a'la tó ìyọ́ náà ọdọ̀ ọdọ̀ rẹ̀ ọdọ̀ rẹ̀ ààyè tó ga jù ààyè ibi tí èèyàn máa ń wà tí èèyàn máa ń wà ní nítàkà ní tó ga jù ìbẹ̀lẹ̀ ọ̀kadà yìí anábìnà sọ̀rọ̀ sallallahu alaihi wasallam

ipò ló lọ yí mo dúpẹ́ ẹ̀bù ká tún máa lá ó ṣe rí mo mọ́ sí ìrì rẹ̀ mo dúpẹ́ wọ̀lúṣẹ́ ìrọ̀rọ̀ ọba ló dásánmà àjílẹ̀ ìwọ́lá lọ́nà ṣe èmi gbogbo wà tí mo ń lòlẹ̀ ayé alkiyama tí mo tún lọ ìlú náà tí mo wá rí yìí tó bá jẹ́ pé títà ló dé gbogbo pàtẹ́mì ó bá ti jáde ní bá ṣe ẹ̀hùn tí kò jẹ́ lórí ìtumà kéèkì ni ẹ́ ìtumà tàkọ́kọ́ wọ́n lọ́kàn sàdúrà gẹ́gẹ́ wọ́n náà Allahumma amina musliman ọlọ́run jákẹ́ lórí Islam ṣẹlá náà máa ṣe ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn kó kàn sàdúrà ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìgbà tó kò kàkú bàbá tó bẹ́ẹ̀ náà kò wọlé wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta wàyùkù dámẹ́lú wọ́n ló tún lè túmọ̀ sí wípé ìgbà tó rí wípé ọlátọ́lọ́ ń ṣe é ó ti pé ìdàtàmàlì amòrí tálàmà ní nǹkan bá ti nǹkan bá ti pé mọ̀kùsọ́nù bẹ̀rẹ̀ tí nǹkan bá ti pé mọ̀kùsọ́nù yóò bàjẹ́ wọ́n ní ànábì Yusuf alayhi salatu wassalam wípé in tó sọ yìí wọ́n ní túnmọ̀ nígbà tó rí bọ́lọ́ ti kóhun àtàwọn ẹbí òun papọ̀ wà kọ́rọ̀ àìná ọlọ́run ti ti ọkàrẹ́ ti balẹ̀ ní ẹ̀sìn nù wọ́n wáyé ọmọ ẹni mọ gbúrú fi dúnìyà wà mọ́lìkìyà wà rọ̀dọ̀rẹ́tìyà ó ti rí wípé ọlọ́run ti sórí ayé fún owó tó fẹ́ náwó sí ọlọ́run ti ṣe fàṣìkà kọbílẹ̀ aṣọ ilẹ̀ sí ìṣàkọbìlà ìpolóka ó bá tẹ̀ ọlọ́dọ̀ lọ mẹ́jẹ̀ ti pẹ́ mọ́ èyí tó ṣe ó ti dá báyìí náà tó bá ó ti tó kò tó ṣe tó fẹ́ ṣe mọ́ gbogbo tó gbọ́ náà lè jẹ fún yìí wọ́n ní anẹ́bí Yusuf ẹ̀rì tí mẹ́lẹ̀ ẹ̀dá ní lè ó sọ̀rọ̀ ikú nílò tó gbọ́ òṣìṣẹ́lẹ̀ òṣìṣẹ́lẹ̀ òṣìṣẹ́lẹ̀ ọ̀kan náà àwọn bàbá wa kan ọlọ́kọ̀ọ́bá foríjì wọn ọlọ́kọ̀ọ́bá ayọ́rẹ́ sí wọn kò bá kẹwọn àti gbogbo òkú mùsùlùmí tẹ́tẹ́ lórí ìlọ́hìn ìmọ̀ ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run bàbá yìí ó ń ṣe ìgbéyàwó fún àbíkẹ́yìn rẹ̀ lọ́dún náà bàbá yẹn wá ń sọ gbogbo yẹn wá ń kí ó ní òun ti pa iṣẹ́ òun àdúgbò dáa láì òun ti parí iṣẹ́ òun pé òun náà completed my assignment mo ti sọ́njẹ́ náà gbogbo tí ara nígbọ́ láì in tí wọ́n ń sọ ń jọ yẹ kò yí èèyàn láàrùgbọ́ ní nàìjíríàwó bàbá ìwọ̀ lẹ́yìn kò fún ọdún kejì sọ́dún ẹ̀rẹ́ dáyàí wọ́n ni adébí yóò sùn parí sọ́láàrùsùn olùpẹ̀kẹ́ lọ́dún kùmá ó ti sọ mẹ́lẹ́lẹ́ ó ti sọ nípò tó bá tún kí gbogbo dáadáa yìí kọmọ́tù di ẹgbọ́n ìdàkúdà kọmọ́tù wá di pé ìlú tó lọ kọsẹ̀ níwájú rẹ ọlọ́run dáńbàpọ̀ máwọn ẹ̀jì dáyé àgbòyìnbó àwọn àfáà wá kọ́mẹ́ntì lórí ìpínlẹ̀ ẹlẹ́kẹta yìí ìjọ lẹ́tọ̀ọ́ bó ti wulẹ̀ tí ọlọ́run ti dáadáa fún yẹn tó láyé ìjọ lẹ́tọ̀ọ́ fún ìwọ̀n gbogbo ọlọ́run àti ìjọ àti ìjọ àti ìjọ àti ìjọ àti ìjọ àti ìjọ àti ìjọ wọn nínú Islam láyé lóṣù àmọ́ta bá tàbí jẹ ìsọ́dọ̀ ànẹ́bì ní òṣù ó súnmọ́ kó lè pé kí ìṣẹ̀rẹ̀ àti yí jàì ó lè mọ́lẹ̀ pé nínú ìlànà tí wọ́n ń gbà náà ó lẹ́tọ̀ ṣùgbọ́n nínú súnà ànẹ́bì sallallahu alaihi wasallam eléyìí kò lẹ́tọ̀ rárá kí èdè bá fi sọ bẹ́ẹ̀ nínú àdíjà bọ́ Anas ọmọ mẹ́rin radiyallahu ta'ala anhu anẹ́bìsọ́lá àyọ̀sẹ́lá anẹ́bìní láyàtàmàyàn àdùkùn ìmọ́ọ̀ lè dúrì lọ́gbàlájì anẹ́bìní ẹnikẹ́ni nínú yí láyàtàmàyàn àdùkùn ìmọ́ọ̀ta lè dúrì lọ́gbàlájì ẹnikẹ́ni nínú yí ẹnú mọ́ sọ pé kọ́lọ̀ mọ́ pàyẹ̀ ẹ̀mọ́ mọ́ ọ̀rọ̀ kan pé kọ́lọ̀ mọ́ mẹ́rin sọ́dọ̀ bóyá nítorí àìlera àbí ìlera kan tó ṣẹlẹ̀ sí ẹ̀mọ́sọ̀bẹ̀ fa in kana la abuda mutamanniyan almauta tó wá jẹ́ pé kò sọ́nà àbáyọ ẹni tá gbọ́dọ̀ sọ nǹkan jáde lẹ́nu anábìrí kàkàfẹ́ ti mọ̀ ẹ̀tọ̀rọ̀ mú fàlẹ́yàkùn àdó àtẹ́mọ̀ sí ni wípé ìrọ̀ ọlọ́run àhílì ma kana jẹ́ kí máa sẹ̀mí lókùnrú ìgbà tó bá ti mọ̀ wípé kí n máa ṣẹ̀ ní wàtàwọ̀ fọ́nì mú mi sọ́dọ̀ ìdàkánà tí wọ́n fà á tó kọ̀lẹ̀ rẹ̀ lókùnrú ìgbà tí wọ́n bá ti mọ̀ pé kí n bọ́ sọ́dọ̀ rẹ̀ lásìkò tí wọ́n wáyé ẹ̀sọ́ bá kà méjì bá tẹwà kọ̀ lọ́lọ́ lọ́wọ́ èyí tún bẹni tírà fọ́ Imam Bukhari lórí ọ̀rọ̀ yìí náà wọ́n ní àríwá sọ́lá sọ pé láyà tọmọ yẹn náà àti kùnlẹ̀ mọ́ ọ̀sán lè lórí náà gàlàbí àdẹ́sọ́lá sọ́lá ní pé máa máa tọrọ ọkú

tẹ̀mọ̀pọ̀ báà rẹ̀ ní bá mi sọ̀rọ̀ gan ẹ̀ká bára wa sọ̀rọ̀ níbi ọjọ́ orí òun tí wọ́n gẹ́ bs òun mọ̀ gbọ́rọ̀ mọ́ bọ́fẹ́ ń gbọ́gbọ́ sọ́rẹ́ mi mímọ́ òun mi mọ́ òun ṣe sì lámọ́ òun bá ti yànjẹ́ báyìí wọ́n bá wá jẹ́ ní ọlọ́ wọ́n bá jẹ́ ní ọlọ́ ó sì sá lórí dáadáa ẹ̀mí gúngùn orí wà bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀dọ́ lọ́gbà kàdà rẹ̀ ọjà aláṣùmánù wọ̀n tààlà kó sàánà wa kó dá ní àṣẹ pẹ̀lú rí dáadáa khairu umur khairukum man tala umruhu wa hasuna amal anabi ní àwọn tó kó fún ọlọ́run pọ̀ nínú wọ́n bá gún tí ẹ̀sìn ni ṣọ́rùkún àwọn tọ́rọ wọn burú jù mọ̀tọ́lá ọmọrù àwọn tẹ́mì wọ́n bá gùn wà kọ́pù àmàlù kì ṣe mọ́jẹ̀ kúrú láti gbogbo ẹ̀mí kò yẹ èyàn ló wọ́n dàtẹ́ sí iye ẹ̀sìn láyé ìgbà tó tún kù díẹ̀ nígbà tó kọ̀ láti ó kùn jẹ́ pé à ẹ̀nà bá fún lé pé kò lé rí iye láyé orí ẹ̀dà ló kúrè ọlọ́pọ̀ sọ wọn bẹ́ẹ̀ lànà sọ́lá rẹ̀ sọ́lá ti sọ wípé wàlákin lè yàkùn aláwọ̀ àyíní máa kálẹ̀ àyàtọ̀ kẹrẹ̀ yìí wọ̀tọ̀wọ́sọ̀rí ilẹ̀ àkáǹtì mọ̀fàtúkẹ́ kàkàdáàbì máa sọ pé kọ́lọ́run ó gbẹ̀ ní epo pàǹkẹ́ mọ́sọ̀bẹ̀ ẹ̀mà sọ pé ọlọ́run bọ́bá wá lè kó tó tú ẹ̀ ẹ̀mà ní ọlọ́run bọ́bá ní pé tí ó wà láyé ní olóore ọ̀pàmì ò bọ́bá sì rí pé kó gúnmi sọ́dọ̀ olóore mọ́sọ̀bíṣẹ̀sì bákan méjì ọ̀dọ̀kọ̀ sọ ìyẹn ni lànà ti Islam ṣùgbọ́n kọ́ wá máa ní ẹja mọ̀ tọrọ kú fún ẹ má tọrọ gbogbo ẹ̀ kódà kọ́ wà lórí kọ̀ǹpútà tó lágbára ẹ má tọrọ kú fún ẹkàn máa sọpọ̀ ìrọ̀ ọlọ́run tó bá ti pé kó sẹ̀lẹ̀ lórí orí ọlọ́run gbà fún lálàsọ tó bá lè rí pé kó mú sọ́dọ̀ ní lórí ìrọ̀ ọlọ́run wọlé lẹ́rù rẹ̀ mú fara ní ẹlòmí ń bẹ mo bá kù sáátà báyìí ọ̀kan náà wọn sálà ó ní ẹgbúdọ̀ máa bẹ lọ́run àdúgbò tán púpọ̀ torí pé léṣù bá léèyàn léèyàn léèyàn léèyàn léèyàn tọwọ́ rẹ̀ ò bá tẹ́yàn ìjọ ọba bẹ́ẹ̀ jáde láyé ìṣọ́wà lókòóṣọ́ yọ́mù sọ mọ́ ọgbọ́n tó fún kọ̀tọ̀lọ́ torí pé pé last chance tó kù rẹ̀ pé tó fún kọ̀tọ̀lọ́ tọ́ba yìí kọ̀tọ̀lọ́ ò rẹ̀ kú ó fún ó fún ó fún ìwọ náà wàá ìtọ́ba ti mọ́ ọ láàtọ́lọ́ bá fẹ́ sàánú ẹ̀ ìwọ́lọ́pù àwọn òṣèlú lẹ́nu wọ́n ní ẹ̀ka àbá kan ní àwọn ẹni ọlọ́pù màtẹ́fẹ́jà ilẹ̀ wọn gbọ́dọ̀ bí tún lá ilẹ̀ láàlá àkù wọ́n mi sọ kú ní ilẹ̀ gbọ́dọ̀ lá ilẹ̀ wọn mi ní sọ ìgbà tó wáyá ó bá dákú wọ́n ah, lọ́sẹ̀ báyìí lọ àti pé iná lẹ́wọ̀ wọ́n kí ló sọ ó tó ní sọ fún èyí bẹ́ẹ̀ ń sọ fún kò ní ah. sọ sọ́kàn ṣùgbọ́n ṣe ìtọ́ ní sọ wípé ó kò kò ṣe kèfèrè sọ́lọ̀ kò wá sọ pé ní sọ ìjọsọ kì í ṣe ìfẹ́yìn àwọn ọmọ yàrá ní ọmọ ẹ̀sọ́ ọba ní alágbájá ìsìnkú ọ̀rọ̀ yẹn gbọ́rọ̀ lọ́fà ní ti ṣe ní tó ti ṣe tọ́lọ́ tó kòkó láìláyé lọ iná ni ó padà ló sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ pé èmi dá ìláyé kòkó láìláyé lọ àti tó bọ́ọ̀tọ̀ máa náà ẹgbẹ́ wọn bá kà òkùtọ́ lọ ní kó rí pé ọlọ́fẹ́ fi hàn pé ó parí lórí dáadáa ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀ àbàrẹ̀ gẹ́gẹ́ bí ìbẹ̀lú pé jọ́dọ́ mẹ́jà ìláyé kòkó láìláyé lọ ṣùgbọ́n wọ́n tán lórí àdìgbọ́n tó dáa

ọlọ́dí àtàlórí dáadáa ṣé dáadáa tó ṣe ọlọ́dí àpá ọmọ dáadáa wọ́n náà jẹ́ ṣé dáadáa ni wọ́n náà ṣe nínú àwọn ọlọ́run tí èèyàn bá ń ṣe náà lèyàn sàlé lórí àbúrò subhanahu wa ta'ala ọmọ sí àpàṣà ní dáadáa ṣe ذلك من آباء الغيب نوحيه إليه ذلك من آباء الغيب نوحيه

ذلك من أنباء الغيب نوحيه إليك ذلك من أنباء الغيب نوحيه إليك Olóyìn ni ọ̀kan nínú àwọn ìró àwọn làbárẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó sí ń bẹ̀ nígbà náà là ń sọ fún ọ yékéyéké. Tó gbẹ́ra ànábì ò sí ń bẹ̀ nígbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀. Nígbà táwọn ọmọ bàbá Yúúsùfù tí wọ́n péjọ tí kò lérí báwọn fẹ́ sọ Yúúsùfù sínú kàgá tó wà mẹ́fẹ́ náà. Gbogbo ọ̀pá tí wọ́n pèsè pèrè lórí Yúúsùfù ànábí ò sí ń bẹ̀ ṣùgbọ́n gbogbo Ànábì ọlọ́lá mẹ́sọ́lá ìsọ́lá. Ọlọ́run lọ́wọ́, ó sọ gbogbo ẹ̀fà Ọlọ́run wá fi ọ̀rọ̀ kan parí ẹ̀. Ọlọ́run ní ọlọ́run láàrin oníṣẹ́ ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ ní ọgbọ̀ gbogbo èèyàn kọ́ wò Ẹwà bá jọ pé Ayé wà máa ọ́kìdárù mẹ́sì bí mọ̀mìnì ìnà wà lọ́wọ́ àrọ̀sà. Ọ̀pọ̀ ọ̀pọ̀ ìyẹn túnmọ̀ sí pé àwọn tí ìṣe tọ́lọ́run pọ̀ àwọn tí kọ tọ́lọ́run nínú pọ̀ wà máa ákìtàrùnà àwọn tó bá pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ nínú èèyàn gbogbo wọn kọ́ ni wọ́n bọ̀ lọ ń bọ̀ wà láwọ́ àrùn kọ́nà kí ànábì kó gbìyànjú jù bẹ́ẹ̀ lọ gbogbo ọkọ́ ni wọ́n fi gbà fún ọ gbogbo ọkọ́ ni wọ́n fi gbà tọ́lọ́run ìlàmọ̀rí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n bàbá ànájì ò bá àbùtọ́ ẹ̀ kò bá àbúláàbì ò bá arimújáde nínú àyà ìta fi kẹ́yìn rẹ̀ yí wípé sáàmù ìtúpọ̀ ẹ̀sì ẹ̀fọ́lọ̀ tọ́lọ̀ fọ́mà ibi táwọn èèyàn bá ti pọ̀ sí rẹ̀gẹ̀dẹ̀ níta ní sí sábà sí màdàmẹ́ lóbi tẹ́pẹ́ àyíkí pípọ̀ ọmọ òdodo ibi àtẹ́lá àwọn ẹ̀mọ́ lè pọ̀ bẹ̀rẹ̀ òṣèlúgbọ́ máa jẹ́ kò túnmọ̀ ẹ̀wọ̀ ó lè bàjẹ́ lọ́wọ́ wà ní títí àkàràmọ̀ ìfìlàbù ìbìlúkà ìyẹ̀tẹ̀bìrún ilẹ̀ bọ́ọ̀n wà nínú hùn ilẹ̀ ẹ̀kùsùn táwọn ẹ̀yà pọ̀ ń bí kan yàn sọ pé jẹjọ kí mọ̀ náà wà bẹ̀ kí ni wọ́n dúró lé lórí ọ̀dọ́ padà sọlọ́ fi jẹ́ kánẹ́ sọ́lá sọ́lá mọ̀ ní pé wà máa asrarun náà wà lọ àrọ̀sùn náà bí mọ̀ báwọn èèyàn bá kọ̀ rẹ dẹ́dẹ́ kò túmọ̀ pé gbogbo ọ̀nà ló gbàtọ̀ lọ́hùn kódà kó o gbìyànjú kó o san fáìlì bẹ́ẹ̀ lọ ẹni tọ́lọ́ ń bá ní yóò gbà kò ní yóò gbà pẹ̀lú rẹ̀ láwọn. ṣùgbọ́n bá lè sọ ilé ìfà nẹ́bí sọ́lá rẹ̀ sẹ́lá ìwọ́ wá ń sọ wípé ká fi kádàrò lórí gbogbo ayé mo sì pa ìtàn ọlọ́gbò sọ́bẹ̀ fàmíkún káfíò fàmíkún kò ní kèfè yóò wà ẹjọ́ gbàgbọ́ wà ṣe wá ní ẹwọ́n ta nílà mú tọ́lọ̀wò ní kẹ́sì pẹ̀lú lẹ́sì ẹni ẹ̀yìn alábẹ̀ sí nílùú bá ń jó àwọn èèyàn kan ó gba ẹmọ tàrà yìí náà bẹ́ẹ̀ tó tí mọ́tá ní gbà kẹ́ àwọ́ ẹni tí ò ní ẹ̀ kíkà ń fúlẹ̀ kájú wọ́n lọ́nà lórí kájú torí pé nígbà yẹn ọwọ́ ọlọ́run náà ló wà ẹlòmíràn ìlú àdìjọ́ náà ti kọ́ ọmọ wa lọ ọmọ yín tó bá ti ìlú àdìjọ́ kò lọ kì í sọ ọmọ yín tẹ́lẹ̀ kì í sọ ọmọ yín nínú amọ̀sọ̀ lérò sọ́ọ́lì ẹni tó ìjọba jọ ọmọ yín tọ́jú ọmọ Islam ìlú àdìjọ́ ò lè jọ lójú ọlọ́run wà lẹ́bẹ̀ẹ́ wí ní ọjọ́ lójú sòrò wà lábùrọ̀ wá fi ìpìlẹ̀ wálẹ̀ káwá sọ gbogbo ìlànà ẹ̀sìn wa kágbé kúrò lórí tánàbí gbélé lórí bánàbí lè sọ mẹ́rin ẹja máa ṣe bọ́lọ̀ ti gbé kalẹ̀ bánàbí lè sọ mẹ́rin ẹja máa ṣe ẹlòmínà káwọn ìlú lè gbà ìsọwọ́ táwọn òyìnbó bí ń gbà ìsìláàmù sí ọkọ̀jọ̀ yẹn wọn ò sì ọmọ nàìjíríà ṣùgbọ́n ti pẹ́ ní uk ní mo sọ ẹ̀yìn máa ráwọn tó lè jẹ́rìí sí ìlú pẹ̀lú ó wá wá nàìjíríà ó wá yàwó ó fẹ́ fẹ́ ìyàwó ìdí rẹ̀ mo lọ́kọ́ ní jíìpù rí kì í ṣe jíìpù rẹ̀ yóò bẹ̀rẹ̀ nígbà tí yóò gbé látàkì lẹ́yìn ó kù kó tó wọnú yàwó jíìpù ńlá ó wá ní òun fẹ́ fẹ́ ìyàwó àwọn èèyàn wá sọ fún ọgbọ́n tó máa ọmọbìnrin tó kàwé tí ń lo nìkọ́ọ̀bù tí ń sẹ̀sì fún àdúgbò wọn lọ́dún náà ìdí ni ẹ̀dọ́ òkè wọn ń fẹ́ ọmọbìnrin tẹ́sí yìí ló fẹ́fẹ́. kí máa fẹ́ fà yọ́n bẹ̀rẹ̀ pé ìgbà tí ọkùnjàlàdé àlọ́wọ̀ uk ló ti dé ìgbà tí ó kájàlàdé òkè báyìí ìzáàrù lóró ìró ẹwọ̀ súnmọ́ ìzáàrù pé ànábì lo ìdáàn ìlò uk àwọn ẹ̀rí pẹ́ nílé ìdílé gbígbé yóò bá rẹ̀ dùn ìdìbò sílẹ̀ ìlú sàmù mọ́ alẹ́nìkan tó ń rẹ̀ ó ìlú èbó lẹ́kí rẹ̀ tó bẹ̀rẹ̀ yẹ dúdú tàwátàwà sí gẹ́gẹ́ ẹni tí ó gbọ́ ẹni tí ò ní gbọ́ náà kò sí jẹ́ rí ẹ ṣe wà máa àkàrù náà wọ́n lọ́hàrù sọ bí mùmí ní ìtọ́lọ̀rán ọ̀yẹ́ ní kí wọ́n máa ṣe ọlọ́wọ̀ ní jẹ́ ọ́ níyà lórí wípé kí ló dé tí gbogbo àwọn ará ìlú ìṣọ̀tà ìlà ọlọ́wọ̀ ní wọ́ ẹgbẹ̀dá máa sọ fún fúnkí ní gbogbo ará ìpínlẹ̀ ọgbà Islam rí ayé wa nígbàtẹ́ nínú ànẹ́bí ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run ní fi wọ́n ìtọ́lọ̀wọ́ fi wá ní gbogbo iṣẹ́ wí ṣùgbọ́n gbígbà yẹn ara òkú sí lọ́wọ́ tó ẹgbẹ́ gbígbà ọlọ́wọ́ jẹ́ ìyá ni ọyẹ bá mẹ́bí fún àwọn ìyá ìyá mẹ́rẹ̀ ló bà fún tó bẹ́ẹ̀ ká ọmọ ọmọ ìmọ́lẹ̀ numeraki àwọn ẹ̀ṣẹ̀ wà mọ́ sí ká numeraki mẹ́rẹ̀ ọlọ́wọ́ jẹ́ wáyà tó wà wà pẹ̀lú ọ̀pẹ́ ìgbà ọlọ́wọ́ níbi yẹn ti wá ara ò para ò sáà wí ẹ̀ẹ́dábá lè gbogbo ọkọ̀ ilẹ̀ ọkùnrin jáde káàkiri káàkiri wọ́n gbà sí lápí ẹni tó bá tún dé mẹ́tọ́ rí lẹ́sùn yá sọ gbọ́dọ̀ sí ojú ìpàdé ṣe nígbà yẹn òṣìlọ́wọ́ wa ọlọ́ni máa jẹ́ ìjọba ọmọ ànẹ́bì lúwọ́ ọgbà ọmọ ànẹ́bì ọlọ́run ọgbà sáàrí bàbá rẹ̀ mọ̀rọ̀ sọ ní so wọ́n máa lọ rọ̀ sún ilẹ̀ ìpẹ̀lẹ̀ ànẹ́bì tọ́lọ́run wá ránṣẹ́ galagán tọ́lọ́run tó sọ fún pé wà máa ọ̀sẹ̀rù mẹ́rin wà láwọ̀ àrọ̀sà kódà kó lọ bóò ní sùn gbogbo mẹ́tọ̀dì tó bá mọ̀ láyé lọ́nà nínú nílé ní jẹ́ gbogbo ẹ̀ náà ni ó jẹ́ mú nílé Adá aláṣùmọ́nà wàtàálá ọlọ́pọ̀dá wọ̀rá padà jàmúrò. A ti bàbá mẹ́jà aṣọ fáà kàmọ́. Lọ́gbùn jẹ́ wípé lójú ìjọba kẹ́nìkàrí ọ̀dà ti sáàmù lẹ̀. Ikú ní túnmọ̀ sáwà. Ẹgbẹ́ ìjọba tó bá lọ sí sáàmù lẹ̀ yóò lágbára àà. Ilé kó o sí wà láàkà. Ẹ̀rẹ̀ lọ́pọ̀ olówó láìpẹ́ bí ìyànà mí ni òun ti máa lo mọ́tò mú mo ní sáwà lọ gbà fún ni ìgbóra ẹ̀rọ gbàgbà mú mo fẹ́ pé òròwó ń bẹ̀ ó ṣe ní sẹ́kì o alẹ́gbọ́n àmọ́tò pọ̀ o torí pé gba Islam àwọn àmọ́tò pọ̀ ìlọ́kara di ilé ìgbọ́nà bá ti Islam sàánú wa àwọn ni ká dúpẹ́ fọlọ́ pé Ọlọ́run ṣàwálẹ̀ ṣà láàrin ọgbọ́ ọlọ́gbọ́ èèyàn oṣù wa ní mùsùlùmí oṣù wa mú ẹ̀yìn àbí Allah subhanahu wa ta'ala àwa ọmọ wa ìdílé wa àrọ́mọdọ́mọ wa sí àpò وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب ان شاء الله تعالى من يوم الخميس عاد اللونشن ان ترى ان شاء الله طبعا يوم الخميس ده على الجو هنا في nígbà yẹn náà láti fi àdàgbà tẹ̀sí rẹ̀ ọdún ìrọ̀ ní yọ́mù ọ̀lẹ́ ìṣọ́ọ̀lá ọ̀dáàlá tọ́bá fún àjíjọ jímọ̀ àti ṣe lọ́ńchì tàbá tó kí jímọ̀ dá so ti wà báyìí yorùbá àti ọgbà lápà ní àti wá sí ìjọsẹ̀ ọmọ ìyá wa dáǹkà bí tẹ̀sí ilá owó wọn kú 23,000 naira ẹni tí ó ní accident ọgbẹ́ ṣe operation fún wa ẹ̀dàkùnrin ìtọ́lọ́ ẹ̀jẹ́ kárí owó ẹ̀ẹ̀kọ́ àjọ kí ọmọdé ọ̀dọ̀ tó parí ọ̀sọ̀láwà alẹ́kùn wọ́n á fún